Tí mo bá ríra mi níwájú Pànó stop, ìdúró náà ní láti jẹ́ eléwédúdú sọ níwájú Pànó náà, ẹyin adìẹ sọ 15 mètres lẹ́yìn Pànó náà, pupa sọ níbi tí agbélẹ̀ ríran tí kò sí ìlà funfun ní ilẹ̀, búlúù sọ níwájú Pànó náà, funfun sọ ká tó rí Pànó náà.